الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله داج داج الله بل دعوة وسليوة kíkín yọ جسلا ìjẹ sílẹ̀ nítorí pé àwọn ẹ̀mí ohun tó lápọnlé pípọ ni Ọlọ́run sì pa wá láṣẹ ká ṣọ́ra ká kọtọ kí ẹ̀mí kan bọ́ gbọ́wọ́ rẹ̀ ẹ̀mí tó ní àpọ́nlé tọ́lọ́wọ́ bá ṣe pípa rẹ̀ léèwọ̀ èèwọ̀ ló jẹ́ lórí mùsùlùmí wípé kéèyàn ó ṣe pupa ẹ̀mí tó ní àpọ́nlé tó jẹ́ èèwọ̀ kéèyàn ó ṣe pupa yìí ó lè jẹ́ mùsùlùmí ó sì lè jẹ́ mi ẹni tí ò jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí òfin ṣẹ̀ríya gẹ́gẹ́ bó ti ṣe fi hàn wa ọlọ́run ẹlẹ́dàá wa ó nípa ṣíṣe pupa mùsùlùmí ó ní wa man yaqtul mu'minan فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ọlọ́run lẹni tó bá máa ma ṣe pupa mọ́mìn ẹ̀san rẹ̀ náà nínú jahannam inú náà yìí ni wọ́n máa bẹ gbére kése ọlọ́run bó bínú sí yóò sì làánà rẹ̀ yóò sì pèsè ìyà tó lé kalẹ̀ dé ìyà tó tóbi eléyìí túmọ̀ sí wípé ìwọ ló jẹ́ lórí èèyàn kéèyàn ṣe kú pa mùsùlùmí ó sì tún wá nínú àyà mi ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ní min ajli dhalika katabna ala bani isra'il annahu man qatala nafsan bighayri nafsin aw fasadin fil ard faka'annama qatala an-nasa jami'a torí eléyìí la ṣe kọ àkọọ́lẹ̀ rẹ̀ lórí àwọn ọmọ israẹli pé gbogbo ẹni tó bá ṣe kú pẹ̀mí kan láì jẹ́ pé onítìyín náà ti pààyàn kan kó tó di pa àwa pa òun ọlọ́run ọba ní àbí ẹni tó bá tiẹ̀ ṣe bàjẹ́ lórílẹ̀ ọ̀rọ̀ wọn dàbí ẹni tó ṣe kópa gbogbo èèyàn lápapọ̀ mujahid ibn jabr ọ̀kan nínú àwọn olùmọ̀ nípa tafsir ó ní ẹ̀san wọn dàbí ẹni tí ó ṣe kópa gbogbo ènìyàn lápapọ̀ ìyẹn ni pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó gbà yóò dàbí tẹni tó ṣe kópa gbogbo èèyàn lápapọ̀ eléyìí ń tọ́ka sí bó ti ṣe burú já kéèyàn jẹ́ sábàbí tí ẹ̀mí ò fi bọ́ ọ̀ pààyàn ọ̀ ṣe kópa àyàn gbogbo ọ̀nà tí a máa fi ṣekú pààyàn kò gbọdọ̀ jẹ́ sábàbí rẹ̀ ọ̀ gbọdọ̀ gbé nǹkan àjà kó dojú rẹ̀ kọ́ pa o sì gbọdọ̀ jẹ́ni tí lọ sí lórúkọ fẹ́ pa olóògbé lápè pa ọwọ́ ọwọ́ ní ìgbà tílẹ̀ mọ́ pé wọ́n lọ pa orí ibu ńlá ló ṣe àbọ̀ lọ sọ ni tó bá fi lè jẹ́ pa inú rẹ̀ lọ́ọ́ máa bẹ láìláì ọlọ́wọ́ bó sì tún bínú sí ọ ọlọ́wọ́ bó tún sẹ́bílé ọ lórí òní rí ìkẹ́ ọlọ́wọ́ bẹ láìláì ìyà tó tóbi ó sì tún jẹ́ tiẹ̀ àti pé pípa tó o bá pààyàn ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́ yóò dàbẹ̀ ní tó ṣe pọ́ gbogbo èèyàn lápapọ̀ ni ìdí ni tó fi wá nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu wala nabi muhammad sallallahu alayhi wa sallam ó ní la yahillu damu muslimin. أشهد أن لا إله إلا الله وأني رسول وأني رسول الله إلا بإحدى ثلاث kọtọ kátẹjẹ mùsùlùmí sílẹ̀ mùsùlùmí wo tó jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah ó sì tún jẹ́rìí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ Ọlọ́run ọba ni kọtọ kátẹjẹ rẹ̀ sílẹ̀ àfi nítorí ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ an-nafsu bin-nafs ẹni tó bá pààyàn kì í ṣe ìwọ ní ká pọ̀ náà òfin ọlọ́ọ̀ni pẹ̀lú tó bá pààyàn wọ́n pa ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ẹ̀tẹ́yẹ̀bù zẹ́ni abilékọ abọ́kùnrin tó ti níyàwó tó tún lọ sí zina àwọn eléyìí tá a bá ṣe kú pa wọn òfin ọlọ́wọ́ bá ní. ẹlẹ́ẹ̀kẹta onáni alimárikù mìíràn àtàríkù lìjàmáà ẹni tó fi ẹ̀sìn sílẹ̀ tó lò wọ́n ṣe ìsìláàmù wọn tó ṣe bẹ́ẹ̀ yapa sí àwọn mùsùlùmí òfin ọlọ́wọ́ bá ní pé kí wọ́n pa eléyìí. anabi sallallahu ó tún sọ nínú àdéhìí mi ó ní umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa yuqimu as-salah wa yu'tu az-zakah fa idha fa'alu dhalik عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله ọlọ́run pa mí láṣẹ pé kí n jà àwọn èèyàn lógun títí tí wọ́n fi jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah tí wọ́n sì tún gbàgbọ́ ipa nabi muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́wọ́ bá ní títí tí wọ́n tún fi máa gbé láti dúró tí wọ́n máa yọ zakat tí wọ́n bá ti ṣe léyìí báyìí ààbò tó pé ọ̀nbẹ fún ẹ̀jẹ̀ wọn ààbò tó pé wọn ààbò tó pé fún dúkìá wọn ọ̀wá tọ́ wọn bọ́yá illa bihaqqil islam àyàfi tí islam bá ní ká ṣe fún yín tó bá ṣẹrú ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ wa hisabuhum ala Allah Ọlọ́run yóò sì ṣèṣirò fún alijanna ni abọ́ máa ná kò sí lọ́wọ́ rẹ̀ ọwọ́ Ọlọ́run ọba lọ́wọ́ wa ajá yìí pé ká di ọ̀tà kò fi ọlọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá o nítorí pé ẹ̀mí ọmọ èèyàn ọ̀wọ́n púpọ̀ tó o bá mọ bó ṣe wọ́n tó tẹ́tí gbọ́ àdéhùn anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tó wà látọ̀dọ̀ abdullahi ibn amr ibn al-as radiyallahu anhuma ọlọ́run nabi sallallahu alayhi wa sallam sọ pé lazawalu dunya ahwanu indallahi min qatli rajulin muslim ọlọ́run ọba ni kí ilé ayé ọparun kí ilé kó parun kó má sì má ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba. ọrụ ọrụ lọ́dọ̀ Ọlọ́run àbọ ọsẹpẹrẹ lọ́dọ̀ Ọlọ́run ọsẹpẹrẹ lọ́dọ̀ Ọlọ́run táyọ kún ọpa mùsùlùmí lọ ìyẹn ni pé ṣíṣe púpà mùsùlùmí ó burú lọ́dọ̀ Ọlọ́run ọkọjá kílẹ ayọ parun lọ torí délé kọtọkì jẹ níjọ pààyàn ẹnìkan gbọgbọwọ rẹ àfi tó ọba sórí Abdullahi bin ní kan ó ń wo ó ń wo ó wá sọ yìí pé. ما أعظمك وأعظم حرمتك آه وكابيكا أقل تلوسي بفوقا كوكو والمؤمن أعظم حرمة عند الله منك شو مؤمني أقل أتي تنبفون لا لا لا أجت وكعبا تريد مؤمني تقبل الله بقول تقبل النبي صلى الله عليه وآله وسلم أميره أقبل التواري بقول gbogbo àwọn nǹkan tá a kà sílẹ̀ wọ̀nyí báyìí àti àwọn ẹ̀rí mi wọ́n ti wọ́n pọ̀ wọ́n ń tọ́ka sí pé iyì àti àpọ́nlé tó náà bá tó bù fún ẹ̀mú mùsùlùmí ọ̀gá púpọ̀ èèwọ̀ sí ni kò ṣe kópa nítorí sábàbí ìyówó lè bàjẹ́ torí ẹ̀ àwọn òfin ṣẹ̀ríyà wọ́n sì tọ́ka sí pé o gbọ́dọ̀ jẹ́ni tó ṣe kópa mùsùlùmí láì jẹ́ náà tọ̀tọ̀ Usama ibn Zayd radiyallahu anhu qala nabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀ràn wa ọ̀ràn wa lọ síbi kan láti lọ jagun nígbà tá a jagun tá a jagun yìí ọlọ́run fún wa ní ṣẹ́gun lórí àwọn tó ní kájà lógun ṣùgbọ́n èmi àti ẹnìkan nínú àwọn ansọ́ọ̀ àwa bẹ̀rẹ̀ sí ní tá a dá níjàkadì tó ṣubúlù lẹ gbọ́nagada tó kú káwọn náà pa ọba ní la ilaha illallah ẹni tó pẹ̀lú mi dáńjọ́ nílé ọkùnrin yìí tó ń jọ́ka nínú àwọn ansar ọba tàdí mẹ́yìn pé ah la ilaha illallah kí ni mo tún fẹ́ ṣe fún ṣùgbọ́n èmi mọ́kọ̀ àfìgbà tí mo rí i pé mo gun pa mo gun pa pẹ̀lú ọkọ̀ mi. títí tọkùnrin yìí fi ku. ngbàtà wa dọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam Ala yìí wá sọ fún anabi báyìí lèmi àti usama là ń lé ọ̀kan nínú àwọn káfíìnì wọ̀nyí lọ ìgbà tá a lé bá tá a dá níjàkadì la ilaha illallah lèmi bá tàdí mẹ́yìn pé ah eléyìí ọ̀lẹ́tọ̀ sí ká pamọ́ ṣùgbọ́n usama ṣe bẹ́ẹ̀ àfìgbà tó rí pọ́ǹfì ọkọ rẹ̀ ó fi gun pa. anabi sallallahu alayhi wa sallam ni ya usama aqataltahu ba'da ma qala la ilaha illallah ìwà usama ó sì kú pọkùnrin lẹ́yìn gbàtó ti sọ la ilaha illallah qultu kana muta'awwida mo ní sẹ lówí bẹ́ẹ̀ ó fi ń wá àbò fúnra rẹ̀ ní káfírin ni fama zala yukarriruha anabi sallallahu alayhi wa sallam kò yẹ sọ pé wa usama ó sì ṣe kú pa lẹ́yìn tó ti sọ la ilaha illallah anabi òye wígbóná yìí hatta tamannaytu anni lam akun aslamtu qabla dhalika al-yawm títí mo fi dání títí ẹran kan pé a ah, ìbáṣe pé káfíìrì mọ jẹ kó tó dòní kò bá dáa pọ subhanallah alimami al-bukhari àti muslim ló gbé jáde ṣùgbọ́n gbólóyìn ọjà tó imam al-bukhari tẹ́lẹ̀ báyìí wa ìtọ́ga púpọ̀ òun náà ni àpọ́nlé tọ́lọ́wọ́ba tó fún ẹ̀mí mùsùlùmí ọ̀sẹ̀ bọ́ ni ọkùnrin tí ò sá mọ́ pa yìí o ojú ogun ni wọ́n sì wà torí pé wọn ò Islam náà làwọn mùsùlùmí ṣe ń jà wọn lógun gbàtọ́ wọn wá bàtà tó di pé pípa ni wọ́n pa ọkùnrin yìí bá wí gbólóhùn la ilaha illallah eléyìí tí ń tọ́ka sípò náà ti gbọ́ náà wọ́n bá gbọ́ ṣùgbọ́n Usama òun wò ó gbé ṣé irú eléyìí làwọn á nípa kò sí ti wí la ilaha illallah kó tó di pọ́wọ́ kò sì ti wí la ilaha illallah kó tó di pa alẹ́ mu ẹ jẹ́ apájàre ṣùgbọ́n Nabi sallallahu alayhi wa sallam kọ́ gba àwáwí Usama kọ́ gba ọ̀nà tó ń gbà tó ń gbà ru ọ̀rọ̀ yìí kò tiẹ̀ gbá yẹ̀wò rárá ni eléyìí ń tọ́ka sí pé ẹ̀mí mùsùlùmí ká ó lè sọ pé mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ lélẹ́yìí ìwọ jọ ọlọ́bẹ̀ sápá kọ́ wa máa ṣe kúkú àwọn ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ kọ́ ọ máa pa wọ́n pakúpa. Pa ọmọ ilé wa mú torí àgbọ̀ yóò fò kàtí ń bẹ lórí tiẹ̀ àgbọ̀ yóò rí búkà tó ń gbé ká kọ́ wa tí wọ́n máa èèyàn tí wọ́n máa wọn ká bó lẹ́mí wọn bọ́ ọ̀sáfẹ́ dín wọn kù kó lè jẹ́ pé wa ń rú rẹ nìkan ẹ̀ta oró nìkan ni ti ń dà wọn rú àwọn Boko Haram yẹn láàmú nítorí pé àwọn wò pé gbogbo èèyàn ìgbà tó sì jẹ́ káfíìrì yẹn kò sí nǹkan tó yẹ káwọn ṣe ju káwọn ọmọ pa wọn lọ káwọn ọmọ pa wọn ìyẹn ni kó lọ ra wọn káwọn dé káfíìrì kù káwọn pa wọn kó ti tètè lọ kó sínú ná kó tó ìdíjọ́ gbé ndàlù kìyàmù àti pé nìkan ò ní wà àlùjánnà àfàwọn nìkan ìdí nu dáfíró lórí bú wọn tí wọ́n dé bọ́ǹbù mọ́mọ́ ọlọ́mọ lára àwọn ọmọbìnrin kéékèèké ọmọ lè ẹlòmíì gan ó lè jẹ abilékọ ó lè jẹ ọlọ́mọge wọ́n wá de bọ́ǹbù burúkú yìí wọ́n de ma lára ọwọ́ àlè wọlé lọ bá àwọn mùsùlùmí ibi tí wọ́n ti ń ṣe sọ́láàtì ibi tí wọ́n ti rí pé orí bú ọ̀làgbọ́ yẹ burúkú ibi táwọn èèyàn ti ń ṣe lọ tán ti Allahu Akbar ọwọ́ lọ bá wọn bẹ̀ òjijì lẹ́kọ̀ọ́ lábàdì tí èsè ti lè agbọ́yé kágbọ́yé iná ló bí wọ́n yẹ kó àwọn èèyàn jókòó bóyá àtúnṣe ni wọ́n ń ṣe o wọ́n rí gbogbo wọn pé mùsùlùmí ni wọ́n wọ́n sì bọ́ sáàrin wọn ẹ̀yin náà tẹ́ bá ti rí ojú tẹ́ ẹ̀ mà rí tọ́jú ojú tuntun tó sì láàrin yín tẹ́lẹ̀ ẹ̀ mà kíyèsí òjijì ní ọba tẹ bọ́ǹbù làwọn ọba dára àlùkìyàmù torí ẹ̀ látàrí pé àwọn wò pé gbogbo èèyàn káfírin àwọn nìkan ni mùsùlùmí wọn máa lọ́nà láti ṣekú pa gbogbo èèyàn ẹ̀jẹ̀ mùsùlùmí dúkìá mùsùlùmí haram ni o nǹkan alápọ̀nlé ni ọ̀ gbọ́dọ̀ jẹ́ wípé wọ́n lọ́jẹ́ sábàbí tí wọ́n fi tẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ sábàbí tí wọ́n fi di pé wọ́n ń jẹ dúkìá mùsùlùmí lọ́nà àìtọ́ anabi sallallahu alayhi wa sallam nínú khutbatul wada ọ̀rọ̀ tó sọ tó jẹ́ ọ̀rọ̀ dágbére tó bá gbogbo mùsùlùmí àgbáńlá yẹn sọ dídọ́gbọ̀ndàlùkìyàmù oni inna dima'akum وأموالكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا أخرجه مسلم النبي صلى الله عليه وسلم ń dájúdájú ẹ̀jẹ̀ yín àti dúkìá yín èèwọ̀ ló jẹ́ lórí yín o gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọjọ́ yín tó ní ọjọ́ àràfà bó ti ṣe jẹ́ ọjọ́ alápọ̀nlé bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ àti dúkìá mùsùlùmí nǹkan alápọ̀nlé ni o náà wọ́n bàjẹ́ sí wọn. bákan náà gẹ́gẹ́ bí oṣù tá a wà yìí ti ṣe jẹ́ oṣù alápọ̀nlé oṣù wo ni wọ́n wà ìyá ni oṣù Dhul-Hijjah oṣù alápọ̀nlé ni ti baladikum hada ní ìlú yìí tá a wà yìí ìlú wọnú ìlú Mẹ́kà anabi sallallahu alayhi wa sallam ọsọ eléyìí ẹsẹ̀ ń bẹ lákọọ́lẹ̀ kọ̀ọ̀pá gbogbo èèyàn alimami Bukhari àti Muslim wọ́n ti gbèrú rẹ̀ náà jáde nínú àwọn àdìtì ọlọ́kan ọ̀jọ̀kan tá anabi sallallahu alayhi wa sallam tó ti tọ́ka nínú àwọn ẹ̀mí tó tún jẹ́ ẹ̀mí alápọ̀nlé tí islam kọ̀ ikú kẹjẹ sábàbí tí wọ́n fi tàjẹ́ rẹ̀ sílẹ̀ ọ̀nà ẹlẹ́mí àwọn ẹni tí wọ́n kì í ṣe mùsùlùmí wọ́n kì í ṣe mùsùlùmí àwọn jẹ́ ẹlẹ́sìn mi ṣùgbọ́n wọ́n ń gbé pẹ̀lú àwọn mùsùlùmí lálàáfíà wọ́n ń gbé pẹ̀lú àwọn mùsùlùmí lálàáfíà wọn ò náwó bàjẹ́ sáwọn mùsùlùmí wọn wá kí nǹkan àwọn mùsùlùmí ó bàjẹ́ àwọn eléyìí báyìí ẹ gbọ́dọ̀ náwó bàjẹ́ sẹ́mi wọn ẹ gbọ́dọ̀ náwó bàjẹ́ sí dúkìá wọn nítorí pé ẹ̀sìn islam kò í ṣẹ̀sìn mùjẹmùjẹ kì í ṣẹ̀sìn tó máa ń pààyàn nítorí pọ́fẹ́ tẹ̀jẹ̀ wọn sílẹ̀ kódà jihad nígbà tí jihad ọba wáyé ó lófin tó dé ó ní ìlànà eléyìí tá a gbọ́dọ̀ tọ̀ nínú rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith eléyìí tó ṣe pé amr ibn al-aas tó gbà wá abdullahi ibn amr ibn al-aas tó gbà wá wọ́n anabi sallallahu alayhi wa sallam ó ní man qatala mu'ahadan lam jannah ẹnikẹ́ni tó bá fi lè pa ẹnìkan nínú àwọn kèfèrí tá à ń bá gbé nígbà àlàáfíà anábì ni kò ní gbóòórùn àlìjánà kò ní gbóòórùn àlìjánà wa inna ri'aha tujadu min masirati arba'ina 'aman ibi tí òórùn àlìjánà títa sẹ́sà àlìjánà tí ó wà sí ẹni tó bá ṣe kú pa káfìrí tá à ń jọ ń gbé lálàáfíà pẹ̀lú ẹ̀ anábì níbi tí títa sẹ́sà àlìjánà ó wà sí mọ́ ọ̀daràn rẹ̀ yóò tó ìrìn ogójì ọdún alimami Bukhari olóògbé àdìsí jáde torí délé gbogbo ẹni tó bá ti ń bá wa gbèlú tó ṣe pé ìbá àjọpọ̀ ọmọ orílẹ̀-èdè náà ni kò bá àjọ máa lútọ̀ wà náà ni kò bá àti ẹ̀já jòdì tó ti lè òkèèrè wá tó ṣe pé ìjọba lóyún ó ti iṣu rẹ̀ ní visa kó tó di pé ó wọnú kọ́ńtìrì yìí lẹ́yìn tó wọnú kọ́ńtìrì yìí tán ẹnìkan gbọ́dọ̀ ṣe kópa ẹnìkan gbọ́dọ̀ dúnkòkò máa nítorí pé tó bá ṣe kópa ló gbọ́ yẹn anabi sallallahu láàrin títa sẹ́sẹ́ àlùjẹ́nà tí imú dára rẹ yóò tó ìrìn ogójì ọdún. torí délé kọ́mọ ilé àwọn èèyàn ká kọ́mọ ṣekú pa jihad jihad irú ìwọlé léyìn ọmọ wa pa àwọn èèyàn ẹ wò bẹ́ẹ̀ ṣe ṣe ẹ wò bẹ́ẹ̀ Borno State tó fi jẹ́ pé àwọn èèyàn ní ìsìn wọn ọ̀rẹ́ lórí òróǹro nínú nínú lọ́pọ̀lọpọ̀ ń sùn náà ni wọ́n ń jí jihad jihadi òfowó lóníkọ́ ọmọ sí kúpa mùsùlùmí jihadi òfowó lóníkọ́ ọmọ sí kúpa ọmọdé lóníkọ́ ọmọ sí kúpa obìnrin jihadi òfowó lóníkọ́ ọlọ́ sọ bọ́ǹbù sáwọn èèyàn nu mọ́sálásí wala hawla wala quwwata illa billah. torí ìdí ẹlẹ́yìn báyìí gbogbo àwọn sẹ́yìn iṣẹ́ bú ni o iṣẹ́ láàbí ni eléyìí tó sì kọ́dọ̀ ṣetán nínú àníru rẹ̀ ti máa wá. bákan náà a ti mà torí ẹ bákan náà àwọn ẹni tí ń ṣiṣẹ́ yẹn dájú kó bilẹ̀ jẹ́ ni wọn kò bilẹ̀ jẹ́ ni wọn ọlọ́run sì pa wá láṣẹ ká jìnnà sátìjọ́ bilẹ̀ jẹ́ lókè pẹ̀ bákan náà ẹ dúkìá tí wọ́n ń bàjẹ́ dúkìá tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ìlú tí àwọn àwọn ọmọ olórí bú tí wọ́n ti wò ẹ i pé àwọn ìlú yẹn ni àwọn àwa tí ọ̀dà ni ẹni tó bá ti mà ikú ọmọ tó ó hurú wa ṣẹ̀pọ̀ níbẹ irú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sì ń ru nínú ẹ̀jẹ̀ rẹ̀ fáwọn ọmọ yín o ẹ fáwọn ọmọ yín nítorí pé ntọ́ dájú òun náà ní wípé ẹni tí ó bá hùwà ọ̀daràn wọ́n ti máa rámì rẹ̀ wọ́n sọ wípé ó wu àwọn káwọn náà ẹnìkan ó wu àwọn káwọn èèyàn káwọn tó kú irú àwọn ọmọ olórí bú táwọn náà oníkálukú kí sọmọ rẹ̀ orí ibú táwọn kan ṣe tíjọba fi ń dẹdẹ wọn ká báyìí tó fi jẹ́ pé pakúpa ni wọ́n pa wọn iná lọ́mọ kan tó rí tí ò pé tọkọsẹ mẹ́kò tó yẹ kó mójútó sẹ mẹ́kò rẹ̀ ọkọsẹ káfíńtìrì tó yẹ kó mójútó sẹ káfíńtà rẹ̀ ọkọsẹ tílọ̀ yẹ kó mójútó sẹ tílọ̀ rẹ̀ ọkọsẹ gíláàsì yẹ kó mójútó sẹ gíláàsì rẹ̀ olórí ibú ọmọ wa pé ọ̀ràn ló náà wá ká ọ̀ràn ló náà wá ká táwọn alẹ́ni bẹ́ẹ̀ náà ni ẹni tó na de bọ́ǹbù mọ́ra tó sọ pé òṣètò láti kú báyìí gẹ́gẹ́ bí àwọn ọmọ tí wọ́n de bọ́ǹbù mọ́ lára yẹn ẹ̀rí pé wọ́n kú yóò tún ṣekú pẹ̀lú mi yóò kú yóò tún ṣekú pẹ̀lú mi ipò wo lọ́wọ́ nínú òfin ọlọ́wọ́ bá wa ẹnikẹ́ni tó bá de bọ́ǹbù mọ́ra tó ṣe bẹ́ẹ̀ tó fi para rẹ̀ yóò jìyà pẹ̀lú run tó fi para rẹ̀ tó bá dinú náà jahannam torí pé ọlọ́wọ́ bá ẹlẹ́dàá wa ó ṣe léwọ̀ wípé kéèyàn ó ṣekú para rẹ̀ wala inna Allaha kana bikum rahima ẹ gbọ́dọ̀ ṣekú para yín o nítorí pé Ọlọ́run ọba ọba aláàánú ló jẹ́ lórí yín kí ni tó fẹ́ sọpọ̀ jẹ́ yó tílé ayé fi wá sọ tó fi jẹ́ pé pípa lókùtọ̀ para rẹ̀ gẹ́gẹ́ bí ìtawọ̀ Yorùbá náà máa ń ṣe tí wọ́n máa tara wọn jẹ nígbà tó bá sòwò kan torí pé òwò yẹn kò béèrè fún un ọ pé ṣọ́ọ̀tì ṣọ́ọ̀tì ṣọ́ọ̀tì náà ni yóò máa sọ pé kúyà jẹ̀ sí lọ ó lè lọ jẹ májèlé wọ́n á sì yà jẹ́ jahannam nítorí pé tó para rẹ̀ yẹn náà lọ́lọ́wọ́ bó fi fìyà nínú náà má tara rẹ̀ jẹ torí pé kọ̀tán síbẹ̀ yẹn Tuba kpara para rẹ tọrẹ ra rẹ ń fún dànù kò tẹ́ síbẹ̀ yẹn gẹ́gẹ́ náà ni àwọn ọmọ olórí bùnmi yóò ti torí pé bàbá àtìyẹ òun ọ̀fẹ́ ra wọn mọ́ ọwọ́ adìyẹ pé pákàleke fọ̀rọ̀ dáin òun nígbèsè ayé òun já sí ọmọ wa máa wógun èkúté ká kó wọn òun bí máa tí fáwọn èèyàn nírò ọmọ èkúté sínú mu wàá kú ni nínú àwọn tọ́ba rí i pé aráàlú ọ̀gbọ́rọ̀ sọ ńlá kọ́ ọ̀gbọ́rọ̀ sọ lẹ́nu gbogbo wọn sì ń yáàbọ̀ láti wá sọ fún wípé kó wọn fipò sílẹ̀ fipò sílẹ̀ kì í ṣe filẹ̀ ayé sílẹ̀ fipò sílẹ̀ mọ̀nà kọ́dà fìlú sílẹ̀ kọ́ máa bẹ nílé ayé bóyá gbogbo àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ tó ti hù bóyá gbogbo ẹbọ tó ti ṣe sọ́lọ̀ wàá túbá wàá kú lẹ́ni tí ó jẹ́ mùsùlùmí ńjọ́ tí kú rẹ̀ bá dé wàá sì fi ráàlì jẹ́ náwọ̀ ìwọ́ wàá sọ pé kúyà jẹ̀ sí lọ àti ìgbọ̀ àwọn bàbá rẹ̀ wọn ò sé ti orí ipò náà làwọn bàbá tiẹ̀ kú sí wọn ò bá kú ọrọ́wọ́ kò bá jẹ́ kórìí rẹ̀ wọ́n pa wọn sí wọn náà para rẹ̀ tọ́ bá para rẹ̀ wá sí àjẹnu náà jahannam kò sí ntọ́ kọ́lọ́ ọ wà nínú àdìtà nàbà Muhammad sallallahu alayhi wa sallam anabi ni man qatala nafsahu bi shay'in fi dunya al-qiyama ẹnikẹ́ni tó bá fi nǹkan kan ṣekú para rẹ̀ nílé ayé ń bì irú tó fi ṣekú para rẹ̀ lọ́lọ́run bó fi fìyà jẹ tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama ẹnikẹ́ni tó bá fi nǹkan kan ṣekú para rẹ̀ nílé ayé ń bì irú tó fi para rẹ̀ lọ́lọ́run bó fi fìyà jẹ tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama Abu Awana adéfi jáde nínú tírà rẹ̀ al-Mustakhraj nínú hadith mi eléyìí tí imaamu muslim gé jáde láti ọ̀dọ̀ abu huraira radiyallahu anhu wala nabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé man qatala nafsahu bi hadidatin fa hadidatuhu fi yadihi fi yadihi yatawa. يتوجأ بها في بطنه في نار جهنم خالدا فيها مخلدا فيها أبدا anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá mú irin kan tó bá fi ṣekú para rẹ̀ irin tó fi para rẹ̀ yẹn yọọ máa bẹ lọ́wọ́ rẹ̀ tó bá ti jọ gbẹndé alkiyama irin yìí ni wọn máa fi gúnra rẹ̀ níkùn nínú náà jahannam títí láéláé lọgbọ yẹn o kọrọ ọmọ ti tọrọ tọrọ sọlá gbọlẹ yìí pé tí ìbá tó mọ dàrú èmi ti para mi ti ń kó láàrin yìí tẹ kàn yọrẹ tẹ ń yọrọ ẹ lẹ́nu para rẹ̀ o wàá gbà kò nídìí kọ́ máa halẹ̀ para rẹ̀ o wàá gbà. ẹnìkan ọgbọ́dọ̀ ṣekú para rẹ̀ nítorí pé ẹ̀mí ìkése tiẹ̀ ti bàbá àbí ya rẹ ọlọrọ ọba ló lẹ̀mí rẹ̀ àmánà ni tó o bá máa ń ti ń jẹ́ àmánà ó wàá fún sọ́ni tó bá para rẹ̀ pínrín wà gbà kẹ́ẹ̀bí ọmọ olórí bú tó gbé tó ń títí títí sọlẹ̀ eléyà para bá ń diẹ nínú náà ẹ̀mí èsè tiwa ọlọ́run ọba ló lẹ́mí òun àfún sọ́lẹ̀mí ìjẹ́ lọ́wọ́ wa ọ̀gbọ́dọ̀ jẹ́ sábàbí tẹ́mi yóò fi bọ́ anabi sallallahu alayhi wa sallam oní wa man shariba summan faqatala nafsahu fahuwa yatahassaahu fi naari jahannam khalidan mukhalladan fiha abada anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni kẹ́ni tó bá lọ́ mu májèlé tó ṣe bẹ́ẹ̀ tó fi fi kú para rẹ̀ májèlé rẹ̀ ọbẹ̀ lọ́wọ́ rẹ̀ nínú náà jahannam yóò yàtọ̀ sí léyìí wọn tún máa mú májèlé ni láéláé ọlọ́dà kò sànù wa. torí ẹ ẹsẹ kó para mi para mi ọ̀ntara rẹ jẹ ni o anabi sallallahu alayhi wa sallam ó ní waman waman sa'ida jabalan faqatala nafsahu fahuwa yataradda fi nari jahannam khalidan fiha abada anabi sallallahu alayhi wa sallam ó lẹ́nu kẹ́ni tó bá gorí àpáta. tó torí àpáta ẹ̀ tó sọ́ra rẹ̀ tó ayé pé sísọ tó sọ́ra rẹ̀ fi bá bẹ́ẹ̀ kú anabi sallallahu alaihi ni látòkè náà ló ti máa sọ́ra rẹ̀ mọ́lẹ̀ nínú náà jahannam títí láéláé bí alẹ́ tó gúnlé ni ó ní kúyájẹ́ sí lọ kúyájẹ́ duola lọ ó ní dúró lájà kẹta tí kò dájà kẹwàá torí tó ń bá tiẹ̀ fọ́nká wọn ò ní so sọ́ra ọ wá sí bẹ́ẹ̀ tó ọmọ bára rẹ lókè tó tún ma bára rẹ lẹ ọmọ bára rẹ lókè tó tún ma sọra rẹ mẹlẹ títí láéláé alimami Bukhari àti àwọn míì ló gbé àdéfì jáde torí ìdí ẹlẹ́yìí báyìí a rí i pé ní àwùjọ àwọn mùsùlùmí lónìí tó bá wọ̀ tó tọ́ bá wò sí à ń sekú pààyàn ó ti di tọrọ fọkálé pípa ni wọ́n ń pa àwọn èèyàn láfíríkà pípa ni wọ́n ń pa àwọn èèyàn nípa pípa ní Europe pípa ni wọ́n ń pa àwọn èèyàn nípa pípa ní Asia kí ló dé kí ló ṣẹlẹ̀ gan lórúkọ Islam àwọn ọmọ kan ti wá kóra wọn jọ à ń pààyàn à ń pààyàn à ń di tọrọ fọkálé àbọ̀ ọ̀gbọ́n tó níjẹta ń bẹ̀ yẹn ní France ní France ń bẹ̀ yẹn ó ṣe pé láwọn ààyè bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìní àwọn ọmọ agbésùmàmì ìní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yin bọ́ǹbù tó bẹ̀rẹ̀ sí ní táwọn èèyàn níbà títí wọ́n fi ṣekú pààyàn bíi one hundred and thirty gbogbo ẹ̀ lórúkọ ìsìláàmù yìí náà ìsìláàmù èwo ìsìláàmù èwo lóníkẹ́ máa pààyàn pàkópà báyìí ìsìláàmù èwo lóníkẹ́ máa tẹ̀jẹ̀ sílẹ̀ báyìí bẹ́ẹ̀ náà ni bàálù Russia síwájú eléyìí báyìí ó gbéra láti ilẹ̀ Egypt ó ń padà sí Russia bàálù yìí já ní ṣubihi jazira ti Sina ní Sina so káwé ká gbọ́ kótó tó bá fẹ́ kan àwọn kan ti kéde wọn láwọn ni ICIC àwọn ẹni tí wọn ń pera wọn ní ad islamiyya fi Suriya wal Iraq bí àwọn ni ìjọba ẹ̀sìn Islam ní Suriya àti Iraq lórúkọ Islam àwọn ṣe kúpa yẹn ń pa kúpa wọ́n ti kéde pàwọn làwọn jábà lò subhanallah eléyìí wá túmọ̀ sí pé lórúkọ islam níṣì pípakúpa náà wọ́n sá ń pa gbogbo èèyàn pípakúpa náà wọ́n sá ń pa gbogbo èèyàn ẹ àwọn èèyàn tọ́wọ́ bà ní belgium lórí ìwádìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní france ẹ àwọn èèyàn tó wá kú ẹ nǹkan ogun tó ń bá lọ́dọ̀ tí àwọn ẹni tá nìyẹn wọn dànù kí ló fẹ́ fa nǹkan ogun ṣe tí nítorí pé fẹ́ dáàbò bóra rẹ̀ tẹ́wú bá ń bọ̀ subhanallah ilaahu

ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ shimal africa ni àwọn ọmọ northern africa ni bí àwọn ọmọ morocco àwọn ọmọ tunisia àwọn ọmọ libya àwọn ọmọ algeria àwọn náà ni wọ́n dẹ́sẹ̀ yẹn wò pípọ̀ nínú wọn sì ti fún wọn ní ìwé ìjọba france ok ẹgbàáwé yẹn ni kó lè bá àrọ̀ yín lọ́rùn láti máa ṣe kópa wọn subhanallah alazim èyí tó wá báyà lọ́kàn jẹ́ jù òun náà ní pé gbogbo nǹkan yẹn ń kọ́ wọ́n máa ṣe lórúkọ islam àwọn dìndín ọ̀pọ̀ nǹkan àwọn tó máa pàtẹ́ ọmọ mọ́ àwọn àkùbọ̀ Allahu Akbar ah, ntẹ̀sídá ntẹ̀sídá pẹ̀sí pa wọn ga lọ́dá ọlọ́wọ́ tó fún wọn ọlọ́wọ́ tó fún wọn lẹ́mìí pasi. A'udhu billahi a'udhu billahi minash shaitani rajim. ẹ wo ìfàsẹ́yìn tí wọ́n ń bá Islam báyìí o ẹ wo ìfàsẹ́yìn tí ń bá Islam látàrí iṣẹ́ búburú àwọn ọmọ abú látàrí iṣẹ́ búburú àwọn ọmọ abú ẹ rí ìfàsẹ́yìn tó bá Islam ní àná alánà ní Germany iná ní àwọn sójà wọn gbogbo wàhálà yóò dé Germany wọn à sì gbọ́ wípé àwọn ẹni tó lọ dẹ́sẹ̀ ò Germany wọn ti lọ sí France o so ṣùgbọ́n ní kálukú àwọn náà bẹ̀rẹ̀ sí ni múra lẹ̀ wípé kíni níbo làwọn mùsùlùmí ń bá bọ̀ wọ́n bá wọn wípé àwọn bẹ ní ìmúra gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè táwọn yẹn ti ṣiṣẹ́ àti tan Islam ká ní Germany táwọn yẹn sì ń gba Islam ní pẹ̀lẹ́pùtù gbogbo ẹni wọ́n túká yànnàyànnà lánàá láwọn ọlọ́pàá tó ń torí ọmọ olórí kúkà tó rí Islam ẹ wò fàsẹ́yìn tán kó bẹ́ẹ̀ sẹ́sìlá kí ló ná nìkan pé tí bá para rẹ kọ́ para rẹ jahannam kí ló nìkan so ṣùgbọ́n àwọn àkóbá burúkú tẹ̀ ń kóbá islam yìí ń kọ́ ẹ wàá sọ ìsìláàmù ló ẹ sọ ló tí èsì torí délé wa lọ ká lọ gbogbo tí ṣètọ́ni tó bá ń ṣiṣẹ́ nínú ẹ̀jẹ̀ kó fira lọ fira tí wọ́n bá mú kọ́ mú lọ sí Abẹ́òkúta ọ̀bá àràn kọ́ lè mú lọ sí alágbọ̀n àbí kọ́ mú lọ sí kirikiri kí kálukú sinmi. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا ان تقوى الله وصيه الله للاولين والاخرين يقول عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله nínú àwọn aburú eléyìí tó ṣe wípé ó bí kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àṣẹlẹ̀ burúkú kó máa ṣẹlẹ̀ lágbàláyé eléyìí tó ṣe pé orílẹ̀-èdè wa náà kò gbẹ́yìn nínú àwọn àṣẹlẹ̀ aburú yìí kọ́ lọ́wọ́ bá dẹ́kun rẹ̀ kọ́ bá kásẹ̀ rẹ̀ ńlẹ̀ òun náà ni fitina atakfir fitina mímọ́ pé àwọn mùsùlùmí ní káfìrí káfìrí káfìrí ibi tí ọ̀rọ̀ yẹn tó ti ń bẹ̀rẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ fún gbogbo àwọn apààyàn lágbàńlá yìí nítorí pé ńgbà tẹ́ bá ti pe gbogbo àgbáńlá yìí ní káfìrì tí tí wọ́n sì ń ṣe tí ẹ fi pè wọ́n káfìrì tí wọ́n sì dẹ́kun rẹ̀ wọn. a sì rí i pé irú àwọn èso bú àwọn èso burúkú yìí báyìí ó ti fẹ́ di tọrọ fọ́nkálé báyìí ó ti fẹ́ ni. kó síbi tó ọlọ́tọ̀ bá wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé láwùjọ tiwa náà nìsín àti bẹ̀rẹ̀ sí rí àwọn ọmọ kan tí orí ibú ń jà nínú ọpọlọ wọn tí wọ́n ń wò pé gbogbo èèyàn káfìrí ni àwọn ọmọ tó ṣe pé wọn ọmọ bíi tí kí ń kọjú sí àwọn ọmọ tí ò dá ẹ̀sìn Islam mà wọn ò dá Al-Kùránì mọ̀ yàtọ̀ sí súnà àwọn ọmọ tó ṣe pé gàràgàrà ń da orí wọn láàmú ṣètọ́ni wọn rọ ọgbọ́n sí wọn lápá àwọn ẹni láabi tó ṣe pé àwọn ọmọ bíi tí Islam kọjú sí àwọn rọ̀rọ̀ kúrọ̀ sí wọn lórí ọmọ wa bẹ̀rẹ̀ pẹ̀lú pé bàbá òun kan ni ìyọ̀ nǹkan káfìrì omi ìtúba dórí pé ilé kí ó tó lọ àfa tí ń kó nkí ó ga káfìrì a'udhu billahi minash shaitani rajim ẹni tó kọ́ nkí tí wọ́n dá kí ó mọ̀ ó tún ní káfìrì wọ́n ní kí ló dé tèsè sọ láti lẹ́yìn àfa rẹ̀ ó ní káfìrì ni kí àlọ́ lọ sí ilé kí ó káfìrì ó lóun fẹ́ fi nímọ̀ kó wọn tètè kó ń bẹ̀ ni ó sì fẹ́ kọ́ mọ̀ lọ́dọ̀ àwọn káfìrì ó dájú pé orí ẹlòmíì ti dàrú orí wọn ti dàrú fakadánù wàlà hawla wàlà quwwata illa billah ẹ máa kíyèsí àwọn ọmọ yín o ẹ máa kíyèsí àwọn ọmọ yín ọ̀pọ̀lọpọ̀ bàbá ẹ̀ ń tara yín jẹ ẹnì jẹ jẹ táwọn ọmọ yín ọ̀jẹ ńlẹ̀ ń wá ọmọ ti kuda mọ́ yín lọ́wọ́ ọmọ ti dàdàkudà kálé ó ti pẹ̀yìn gán káfìrì ó ti pèyà rẹ̀ ń gbogbo yẹn ti di káfìrì irú àwọn ọmọ tí wọ́n ṣe garagara pé ń wọ bàtà wọ mọ́ṣáláṣí àwọn nìyẹn àwọn nìyẹn tẹ́ bá bá wọn sọ lẹ́rọ̀ tí wọ́n bá gbọ́ lọ fà fọlọ́pàá nítorí pé ń bá délẹ̀ tán tẹ́ ẹ̀ lọ fà ti Boko Haram ẹ̀mọ̀kẹ́lẹ́ yorùbá kò sí boko haram ṣùgbọ́n àwọn ọmọ náà ni èso rẹ̀ àwọn ọmọ lèso rẹ̀ torí délé ọ̀dọ̀ wa wa o ẹ rí i pé ọmọ kan ọmọ nàìjíríà náà ni ọmọ nàìjíríà ni haúsá ó gbìyànjú nígbà kan pọ̀ fẹ́ bọ́ǹbù bàálù ó gbìyànjú bàbá ti ń kíyèsí àwọn bàbá tó rí yàtọ̀ sáwọn bàbá lásán fa àwọn ọmọ sílẹ̀ sẹ́bà nítorí wọn kọ́ ọmọ ọmọ ẹ má tẹ̀ra ẹ jẹ o ẹ wò ta lọ́mọ yín bá rìn ẹ wò lọ́mọ yín wọ̀ tọ́ bàbá yìí tí wàá fura ó ń gbọ́ nǹkan tó mọ̀ kọ́lẹ̀ tó bá jáde yàrá bàbá yẹn máa wọ yàrá rẹ̀ torí ọ̀mọ̀wé ń bàbá rẹ̀ bàbá wa wo tó máa ń kọ́lẹ̀ ọmọ wa máa kọ́lẹ̀ pé hehe amẹ́ríkà gbà lọ́wọ́ mi láyé yìí màá rí i pé pọ́pá gbogbo wọn pàkópa màá rí i pé ah, kí ló dé kí ni wọ́n ṣe fọ́ ìwọ yìí tó jùrọ̀ ń dó yìí lọ òní ọ̀pá amẹ́ríkà ó sì wọ́n pa bàbá yìí ti bẹ̀rẹ̀ sí fura pé ntọ́mọ yìí ọlọ́run lọ́mọ ti ń bẹ orí ọmọ ti ń kọ̀ǹkà yìí lẹ̀ bàbá yìí wá sọrọ ọmọ yìí jókòó ń bá a sọ̀rọ̀ ó rí i pé èyí tọ́kọ́ ọmọ ti ń bẹ lórí ẹ̀ bàbá ti gbìyànjú títí títí tí ó pa àwọn àbúrò àtàwọn ẹgbẹ́ rẹ̀ ẹ̀dàkọ̀ ẹ̀bọ ọmọ yìí sọ̀rọ̀ ẹ̀dàkọ̀ ẹ̀bọ ọmọ yìí sọ̀rọ̀ àwọn ọlọpàá ọ̀ka kún ó tún lọ sí American embassy ó ní ẹ fún gbogbo embassy yín ní gbogbo àgbáńlá yìí orúkọ ọmọ mi ní fọ́tò rẹ̀ ni ẹ mẹ́jọ orí ìlú yín wọ̀ àwọn tọmọ yìí fi wá wọ bàálù pọ̀ lọ sí O ó ti rí visa ìgbà pé ńgbà tó wọn kún ọmọ tí wàá rí visa gbà nínú bàálù aṣọ ti dín bọ́ǹbù mọ́ra wọ bàálù gbogbo ẹ̀rọ tí máa rí pé o gbé bọ́ǹbù lọ gbé kíni ẹbí bọ́lọ̀ ń bá ní orí bọ́lọ̀ ń bá ní kọ́ máa rí ṣe bọ́tán àfa ọmọ yìí wá fẹ́ wọ ilé ìtọ̀ ilé ìgbẹ́ nínú bàálù báṣọ rẹ̀ ṣe rọra sínú àwọn tí sì máa fún yàn lóúnjẹ tí máa béèrè pé kí náà ń fẹ́ sí òsì sẹ́ńfẹ́ káràn yín lọ́kàn bó ṣe rí bọ́ǹbù nú aṣọ rẹ̀ nu bó ṣe rọra lọ ta

baba rẹ̀ ọwẹ́ ọ̀nyá kẹ́ńkẹ́ń jọ mo ti ní kẹ́ mu ẹ̀yin ọlọ́pàá sẹ́ mu àtijọ́ lọ sọ American embassy náà pé ẹ mẹ́jọ máa ru eléyìí oríwé àti wọ orílẹ̀-èdè yín gbà sẹ́yìn bàbá yìí padà gbẹ̀bùn ah, ah, gbogbo baba bá rí báyìí àwọn ọmọ akálukú ò ní ọdọwọ wa ẹ kíyèsí awọn ọmọ yín dáadáa ịdadaa kíyèsí àwọn ọmọ yín dáadáa irú àwọn ọmọ tó yẹ kó wọn lọ péjọ wọn náà ṣe sọlátù jùmọ̀ àlágò mẹ́wàá àárọ̀ ẹ wọn kàn bẹ́ẹ̀ fa yẹ ṣe kéré yẹn àwọn ọmọ kan lọ péjọ ṣe láwọn ọmọ tó da kan

bàbá mi ọba lọ pé ọmọ ọpọmọ rẹ àtijọ́ ilẹ̀ ti fura sọmọ yìí torí pé gbogbo wádìí tí ọlọ́pàá bá ń ṣe gbogbo tí ọ̀sọ́nù wọn máa wá títí tí wọ́n fi rí tọ́sọ̀nù torí ọ̀dọ̀ wa wá o ẹ̀hẹ́ àwọn ọmọ tí wọ́n rọ̀ sójú kóńkó kóńkó lórí ìsìláàmù tí ọmọ ibi tó kọjú sí tí ọwọ́ á lè kókókó bí ojú ẹja olódò burúkú tí ọmọ ìsìláàmù tí ọwọ́ á fẹ́ sọ gbogbo yẹn di káfìrì so ẹ kíyèsí àwọn ọmọ yín ẹ kíyèsí ẹni tí ń bá ń bá rìn ẹ kíyèsí ẹni tí ń bá rọrọ kúrọ sí wọn lórí àtòhun àtẹnití rọrọ nǹkan sí wọn lórí ẹfọlọpàá mu wọn. Ìlọrin nǹkan yẹn ti bẹ̀rẹ̀ wá nìsín ọmọ tí ń kókó sí wọn lórí Ìlọrin ló ń wà sẹ́sì mọ̀ báwọn lọ́rin tiwọn àwọn náà ń tanra wọn jẹ ẹ ọmọ alágbájá ni ká mú rọ ọmọ alágbájá ọmọ alágbájá ẹ wá wo ibi tọrọ dé nìsín gbogbo ara látòrí ọba tó fi dórí mẹ̀kúnnù tó kéré jù lọrin káfíìrì ni wọn lọdọ ọmọ ibẹ̀ náà wọn ti wá ń kó kókókò tí wọn kó sáwọn ọmọ ọlọmọ lórí àwọn ò lè gbagbakúgba ń lù tí wọn bì ọmọ ta ni wọn wá ní mú ọmọ ta ni ọyẹ kó fi jófin nígbà tó bá fẹ́ gba ìsìláàmù yá máa wọràn ó bí torí ẹ̀ ń tó bá rí ọmọ ẹ sì gbọ́dọ̀ mẹ́nìkan tó wà nù wọn kẹ́ ẹ má juwe rẹ̀ àlè gbà ẹ̀rí tí boko haram ń dánwò ní sinmi sẹ́yìn bẹ́ẹ̀ náà kírun rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ń lù yín tèmi boko haram náà ló lé ọ̀pọ̀lọpọ̀ wálé báyìí torí délé ọ̀dọ́ ọ wa o ó di ọwọ́ wa ẹlòmíì wàláhì wọn ọ̀sẹ̀ nǹkan kan kunu fámìlì rẹ̀ òǹkà tọ́ra yẹ sá ilà yìí lóní bá ká ní torí ní ti kó boko haram zò torí wa wa o wa wa. ká máa pè yẹn kèfèrí òfin ọlọ́ọ̀ni ẹnìkan lẹ́tọ̀ àti pẹ́ nìkan kèfèrí àfọlọ́ọ̀ àfànàbí Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bíi pé halali ni haramu ni kò sẹ́ni tó lẹ́tọ̀ rẹ̀ kọ́ ahẹ́ nìkan ọ̀ràn àfi ntọ́lọ́n bá pè ní halal láàmà pè ní kíni halal ntọ́lọ́n bá pè ní haram làwọ́ pè ní kíni haram bẹ́ẹ̀ náà ni al-ijabu wa tahrim pé ìwọl ọ̀ràn yà lélẹ́yìí haram lélẹ́yìí kò sí fẹ́ni ẹnì kan sí lè ṣe nǹkan lọ́ràn yà àfọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa bẹ́ẹ̀ náà ni pípé yẹn ń kèfèrí bẹ́ẹ̀ ni pípé yẹn ń kèfèrí kò sí fẹ́ni bọ́dì láti kà máa pé kèfèrí ni ọ́ kèfèrí á kèfèrí ni ọ́ bá wò pàápàá mùsùlùmí tó gbọ́ lọ́ngbọ́ mùsùlùmí tó gba anabi muhammed sallallahu alayhi wa sallam wọ̀ wà ní kèfèrí ni ọ́ kèfèrí ni ọ́ bá wò ẹni tó bá sọ fún ọ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ máa lálàáfíà ọkọjá pọ́pọ́ máa lè ní ọ́ àbẹ́rẹ́ ni ọ́ ni ọmọ jahannama ni ọ́ ẹni bọ́dì tó bá sọ fún ọ bẹ́ẹ̀ dàdúró bẹ́ẹ̀ ibi kíbi tẹ́ bá wọra yín gbogbo ibi tẹ́lẹ̀ awọ́dé ẹ̀wọ́dé bẹ́ẹ̀ jọ́ọ̀jì ọ̀lọ́ ìyá ni kò jẹ ni ẹni kọ́ gbọ́dọ̀ kí ọ́n kẹfẹ́ kó fi sílẹ̀ ìbáwí àkọ́kọ́ nù gbogbo ẹjọ́ bá ti mọ̀ pé tó ń bá kí ọ́n kẹfẹ́ rí Allah yóò jìyà rẹ̀ ń sùn eégún ló sì dèèyàn so nǹkan yẹn yóò máa wá bí wọ̀ sí láwùjọ wa àmẹ́ni tó bá sọ tó bá mú jẹ́ ó dájú pé ìbẹ̀rẹ̀ nu ó ṣètò jù bẹ́ẹ̀ lọ ẹnikẹ́ni tó bá pè ọ́n kẹfẹ́ rí yéṣu owó dé lásán ẹ wọ́ra ayé yàgàn kìí ṣe sùsùn lásán ẹ wọ́ra ayé dé kirikiri torí pé ẹnìkan lẹ́tọ̀ láti pé mùsùlùmí káfìrì ọ̀pọ̀ nínú ẹ̀sìn Islam àwọn nǹkan tẹ́sí Islam sọ pé ẹni tó bá ṣe o ṣiṣẹ́ yìí o ìṣe kèfèrí ni o ẹni tó bá sọ̀rọ̀ yìí o sísọ ọrú ọ̀rọ̀ yìí o ìṣe kèfèrí ni o kì wá ṣe gbogbo ẹni tó bá sọ kì ṣe gbogbo ẹni tó bá ṣe ìlà pè ní káfìrì nítorí pé ìmọ̀lẹ̀ sí islam kì í ṣe rubbish nonsense èèyàn lè sọ̀rọ̀ kan ní ìsìn tó sọ yàrá di kèfèrí èèyàn lè hùwà kan ní ìsìn tó sọ yàrá di kèfèrí tí gbogbo ẹni tó bá sọ̀rọ̀ tó bá hùwà iná ló di kèfèrí torí pé ńgbà mi ẹlòmíì tẹ́ ẹni tó sọ̀rọ̀ ó ní àwọn nǹkan kan tí sẹ̀rí àlè wò mọ́ látọ́ ní ah, eléyèsè kèfèrí látàrí nǹkan yìí ó láwọn kankan tó rọ gbàdí nǹkan tó ṣẹlẹ̀ ohun tí ṣẹlẹ̀ alẹ́ wò tó ní àà eléyìí èsè kèfèrí bóòlù sì wáá jẹ ọmọ tó yẹ pé káfíńtà wọn fi sí tó yẹ kó mójútó èso késo ọmọ kan lọ́wọ́ òun á pé kèfèrí ni wọn gbóni wọn mọ̀ tí Islam ga kọjú sí olópòpónú dìdìrín gbóni wọn mọ̀ tí Islam kọjú sí tó wọn pa àwọn èèyàn kèfèrí bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa tó bá pe ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ní káfìrí ẹnìkan rù o tẹni tó pin káfìrí ó bá jẹ́ káfìrí wọ́n tó wí di kèfèrí o kọ́lá ọ sànù wa o tọ́ anábìrin nǹkan kama qal wa illa raja'at alayhi tó bá jẹ́ pẹ́ni tó pin káfìrí káfìrí bá ní àjẹpẹ́ káfìrí ni tí ò bá wá jẹ́ káfìrí gbólóyìn ọ̀padà wa bọ̀ torí wọ́n ewé kọ́sọ̀nù wọ́n yẹ sọ́kọ́ má ríbi jókòó sí torí ẹ̀ àwọn nǹkan tó wà nínú alukur'an àbí sunna anabi sallallahu alayhi wa sallam tó ṣe pé ń tọ́ka sí pọ́rọ̀ yìí ni ìwà yìí ìṣe ni irú àdìsọ́kà báyìí ìṣe ni wọ́n ní kì gbogbo ẹ̀ iná bá bá ti ṣe ìnú wọn wá sọ pé olúwa ti di kèfèrí torí pé ṣeéṣe kí nǹkan kan wà tí ọkọ̀ dínà ká pè ní torí pé wà nù gbogbo òfin yóò jẹ́ pé ó májẹ̀mú yẹn ó tún ní nǹkan tí ò di lọ́nà tó arí sábàbí arí májẹ̀mú ṣùgbọ́n arí tó di lọ́nà tó di lọ́nà ni òní jẹ́ ká lo yẹn tó gbogbo eléyìí ń ní wọ́kọ́ kí ó débẹ̀ kí ti ń irọ́ lásán máa yára pè yẹn àwọn aburú tó wà nínú rẹ̀ wọ́n pọ̀ gan torí pé ń bá ti pé ń ìtumọ̀ rẹ̀ ni pé ó ti dẹ̀tọ́ pé ká tẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀ńtà bá ti pẹ́ ń kèfèrí owó rẹ̀ ti dẹ̀tọ́ pé ká gbà á ká gbà kúrò lọ́dọ̀ rẹ̀ ẹ̀ńtà bá ti pẹ́ ń kèfèrí kò ní í jogún mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí ò ní í jogún rẹ̀ ẹni tí a bá ti pẹ́ ń kèfèrí igi tí ń bẹ láàrin rẹ̀ àti ìyàwó rẹ̀ ti bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síbẹ̀ náà lẹ́wọ̀n àmọ́ àwòrán ẹni tó bá pẹ́ ń kò ní lọ lálàáfíà kò túmọ̀ sí kẹ́ ẹ lù pa ẹ má lù pa ẹ mú ẹ gbé lọ sọ́dọ̀ ẹni tí ọba yẹn parí ìjà ẹ gbé lọ sí tọlọ́pàá láti bẹ̀ kó dé kóòtù láti bẹ̀ kẹ́ máa fà ń sùn eléyìí jẹ́ bó ṣe jẹ́ tọ́ a rí i pé àṣetọ́ọ̀nù tẹ́lẹ̀ náà ń tiẹ̀ nítorí òun wá iná ni pé ó fẹ́ mú àwọn kan látara àṣẹ ètò ní ṣètọ́nù ti ra àwọn kan mú ẹ̀rí kan kan ọ̀kẹ́sìn Islam kún kankan ọ̀kẹ́sìn Islam kún kankan ìjọba àwọn wọn ń sin lọ àwọn aláṣẹ ètò nù ṣètọ́nù ti mú àwọn alágun abẹ ṣètọ́nù sì fẹ́ mú àwọn kan látara àṣejù àtàrà àṣejù líle kókókókókó ibi tí ṣètọ́ni ti fẹ́ má wọn. so irú àwọn ilé àtẹlé àtẹlé ìṣọ́ra fún wa ìdúró dọ́gba lẹ́sìn Islam kò sáṣe jù ń bẹ̀ kò sáṣe ètò ń bẹ̀ kò sí ntọ́ka ṣetán kò sí ntọ́ka ṣetán kò bá àjẹpá ara àṣejù ló ti mú wọ kò sí ntọ́ka kò sí ntọ́ka ṣetán kò bá àjẹ látara àṣe ètò ló ti mú wọ kò sí ntọ́ka ṣetán kò sá ti bọ́ sínú sáfù ẹni torí di ẹlẹ́yìn àríkà burú ti ṣẹlẹ̀ púpọ̀ látàrí pípa àwọn èèyàn ní kèfèrí pípé wọn ní kèfèrí wọ́n tẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí ni wọ́n dànù ọ̀pọ̀lọpọ̀ dúkìá ni wọ́n gbẹ́sẹ̀ lé látàrí pé wọ́n pe àwọn ẹni tó ní ní kèfèrí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n sọ bọ́ǹbù sí ọ̀pọ̀lọpọ̀ mọ́tò wọ́n sọ bọ́ǹbù sí ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ni wọ́n bàjẹ́ gbogbo àwọn iṣẹ́ yìí báyìí àwọn iṣẹ́ tíṣẹrí àṣẹléwọ ni o ẹnu àwọn mùsùlùmí sì kò pé wọ̀nyí nítorí pé gbogbo eléyìí ìtẹ̀jẹ̀ sílẹ̀ ńbẹ́ńbẹ́ láwọn ẹ̀jẹ̀ tọ́lọ̀ ń sílẹ̀ wọ̀ kẹta sílẹ̀ ìdáyì àwọn èèyàn ńbẹ́ńbẹ́ ìdáyì dúkìá wọn nù ńbẹ́ńbẹ́ tọ́lọ̀ sì sílẹ̀ wọ̀ ìfọ̀kànbalẹ̀ àwọn èèyàn láwùjọ wọn bàjẹ́ tọ́lọ̀ wọn bá sílẹ̀ wọ̀ dandan ẹ gbọ́dọ̀ sánà tẹ́ fi máa gbélùú lálàáfíà ìgbésí ayé àwọn èèyàn pákàleke ńlọ́dà kila làwọn èèyàn jẹ́ kí ni wọ́n mú ọ́ bọ̀nà wọn látàrí àwọn èròkérò eléyìí tí wọ́n gbé sórí àwọn èròkérò yìí àwọn ilẹ̀ lárúbáwá kan ló ti wá tí ti rí ta fáwọn èèyàn Benin ideology yìí ti wá àwọn ẹni tó sì ń ta ń pè ní àwọn ń pera wọn ní jamaatul jamaatul ṣùgbọ́n àwọn alùsùn àwọn ló ta ideology so ẹni tí irú àwọn idea yìí sì máa ń tà lọ́dọ̀ wọn àwọn náà ni alfashelon alfashelon gbogbo àwọn tó bá ti ní failure àwọn ẹni tó yẹ pé wọ́n dáwọ́lé nǹkan wọn ò rí sí àwọn ni irú rẹ̀ máa ń tà lọ́dọ̀ wọn torí gbogbo ẹni tó bá dáwọ́lé nǹkan tó bá rí sí wọn èé rí lò fún máa bá tèèyàn jẹ wọn èé rí lò fún máa pààyàn wọn èé rí lò fún mi máa bá nǹkan oníǹkan jẹ àwọn ẹni tí irú àwọn àìdí àbúrúkú máa ta lọ́dọ̀ wọn kéèsì àwọn náà ni alifashala àwọn ẹni tó jẹ́ pé failure ti bá gbèsè ayé wọn àwọn ni wọ́n máa rí lò fún kàtí ọ̀dà torí ẹ kọjú ẹ mójútó àwọn ọmọ yín ẹni tó bá ti ní failure ni wọ́n máa rí lò fún tí ọ̀dà kọ́lọ̀ wọn bá kọ́ mọ́ sí wa ní lò fún ṣaitan. a sì rí pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam oníkásọ́ ẹ̀mí oníkásọ́ dúkìá oníkásọ́ iye àwọn èèyàn oníkásọ́ iye àwọn èèyàn èèwọ̀ ló sì jẹ́ ká ṣe gbogbo nǹkan tí wọ́n bá mú kí dúkìá ẹ̀mí àwọn èèyàn àti iye wọn kí gbogbo ó bàjẹ́ èèwọ̀ ló jẹ́ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní inna dima'akum wa amwalakum wa a'radakum alaykum haramun ka hurmati yawmikum hadha fi shahrikum hadha fi baladikum hadha dájúdájú ẹ̀mí dúkìá yín àti iye yín nǹkan àpọ́nlé ni o ló jẹ́ lórí yín kẹ́ ẹ̀ tàjẹ́ ara yín sílẹ̀ kẹ́ ẹ̀ máa jẹ dúkìá yín lọ́nà àbàjẹ́ ìwọ ló jẹ́ o dúkìá ara yín kẹ́ ẹ jẹ lọ́nà àbàjẹ́ ìwọ ló jẹ́ o kẹ́ ẹ máa takò àlà kẹ́ ẹ máa takò sásọ àlà yín ìwọ ló jẹ́ o gẹ́gẹ́ bí ọjọ́ òní tá a wá ti ṣe jẹ́jọ́ alápọ̀nlé oṣù tá a wá ti ṣe jẹ́ oṣù alápọ̀nlé ìlú tá a wá ti ṣe jẹ́ ìlú alápọ̀nlé. ọ̀dọ̀ àjàmá amójútó àwọn ọmọ wa ká sì lórí lílọ bíbọ̀ wọn talẹni tí ń rọrọ kúrọ sí wọn lórí ta ló fẹ́ bá wọn jẹ mọ́ wa lọ́wọ́ ta ló fẹ́ sọ wọn dẹni tí yóò mú kí ìlú gbó kọbú talẹni tó fẹ́ sọ wọn dẹni tí yóò mú kí ìfọ̀kànbalẹ̀ àwọn èèyàn kó dídààmú ẹ ṣàkíyèsí irú wọn irú wọn ayẹkẹ ìfẹjọ́ wọn sùn àwọn agbófinró nítorí wípé kí ilé ayé wa kó lè bá a lálàáfíà a gbọ́dọ̀ sun àsùnpara. kí alùkìyàmà wa kó lè bá a sún wa a gbọ́dọ̀ sún àsùnpara para sì máa rántí pé lónìí àwa ń bẹ́ńbẹ́ tó bá di lọ́la àníṣí láyé yìí má àwọn ẹlòmíì ní ọmọ abẹ́ńbẹ́ kọ́nà má sọ alókọ tí èsì wa ń fẹ́ ká ṣe dáadáa torí ká wa kó lè a wa àwọn lè sọ títí ìgbà wo láàmà bẹ ọlọ́run lọ́mọ iye àmọ́ gbogbo gbàtà wà bá ń bẹ ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ má jẹ́ ká dágun lá sí ìbàjẹ́ àti aburú ike afẹ́rí bíi ti rí rárá o kótó dìpọ̀ gbérí sókè ní ká ti gé káwọ́ wù tégbòtégbò kótó kó má tún gbérí má láwùjọ tiwa ìdí tó fi gbọ́dọ̀ ṣe dáadáa òun náà ni pé ìyànjú lọ́mọ èèyàn ń gbà nítorí ọ̀n ní ọ̀sẹ̀ a lè ká máa wò ó kọjá yìí pé òǹgá ni ó sì sábàbí táwa náà fi lọ àgbọ̀dọ̀ wòran lánàá lánàá ń bẹ ẹnìkan gbìyànjú láti di gọ́vnọ̀ lọ́kàn nínú àwọn stéètì nàìjíríà eléyìí tí wọ́n pè ní kogi state audu abubakar àbí abubakar audu ó ti jẹ gọ́vnọ̀ yìí rí lẹ́ẹ̀mejì ó ti wọ́n fẹ́ jẹ kẹta wọ́n lọ́kàn nínú ẹ̀mejì tó ti síwájú jẹ́kúrẹ́dì ni láyé sọ́jà ni ó tún wá fẹ́ jẹ̀ka sí gbogbo bó ṣe ṣe polongo òbò tọ́jà sọ́tún tọ́jà sósì ó gbìyànjú si ó sì gbìyànjú láti rí pòun ló ń wọlé gbogbo àmì ó sì fi hàn látara àbò wọn tí wọ́n máa dìun pé bọ́yọ̀ náà ni wọlé njọ́tọ́ lọ́ọ́ dìbò àwọn òwe ìròyìn wọ́n rẹ̀ kálukú fẹ́ gbọ́ kí ni ọ̀sọ̀ náà rí bẹ́ẹ̀ ni pé tiwa làwọn èèyàn ń awa àwọn náà náà wọlé àwọn náà náà wọlé àní kò sí fòyà àwọn náà wọlé Allah àṣeyọ̀wọ̀ sáré yẹsi pé yọ̀ wọlé ìjọba àwọn ọmọlẹ̀ tó ti wọ̀ tẹ́lẹ̀ sáré ni ọwọ́ kọ́dà wọn ò tí gbẹ́lẹ̀ rẹ̀ lẹ̀ subhanallah ó ń sọ̀rọ̀ yẹn sátidé sannde ni sáré. wọ́n ti fọ ọ̀pọ̀kú ọ̀nyà kálukú lẹ́nu kó ló ṣe jẹ́ wọ́n lu pani wọ́n pe pani èyí ti rí ayé irọ́ lásán bí kú bá ti dé kò sí ayé kan ọ̀run ni ọ̀run ọ̀run pépè ayé ti á jẹ́ sọba yìí larakùnrin yìí dára alẹ̀ òun dìtàn kàkà káwa tá a kù ká dára kù rẹ̀ kọ́gbọ́n wọ́n tún tẹ̀síwájú nù bàjẹ́ ni o. ẹgbẹ́ wàhálà tó ti ṣẹlẹ̀ ní ìsìn lórí ikú tiẹ̀ ṣé igbákejì rẹ̀ tá a bá tiẹ̀ kó lọ́wọ́lé wọn ò ti kéde o ṣé igbákejì rẹ̀ lọ́yọ̀ kọ́ gba pò ní àbí èsè igbákejì rẹ̀ àbí ẹgbẹ́ wọn sọ́lẹ́tọ̀ láti fẹ́ lomi ìkalẹ̀ dípò rẹ̀ kí igbákejì ọmọ abẹ́kọ̀ igbákejì tiẹ̀ igbákejì ní ìsìn ó ti gbé ẹgbẹ́ lọ sí kóòtù ó lẹ́gbẹ́ fẹ́ sojú ṣáájú tòórọ́ àti ẹni tó kú làwọn jọ dúpọ̀ táwọn wá ipò yìí fẹ́ gbé àwọn ìgbà tó wọn kú tán wọn á nípò tó wọn wà nípò wọn wà wọn fẹ́ tí o síwájú wọn wọn from nowhere wọn fẹ́ gbé jẹ gàba lórí òun òun bẹ́ẹ̀ lẹ́gbẹ́ alábùradà àwọn náà wọn ní kẹ́ni tí wọ́n gbé tó débẹ̀ agbógun wa tutù kú wọ́n ò gbogbo ilé a ọmọ èèyàn fẹ́ràn lé ayé bàjẹ́ wọ́n èrò ní rárá wọ́n sọ̀rọ̀ kú ikú báwo igbó ọdún ọdún kan láyé pé igbó ọdún ìṣẹ́jú kan ìní fáwọn láìpẹ́ torí wa kí làwọn náà ń wa náà rí kí làwọn náà ń ilẹ̀ wa. wàá kú tí wàá lọ táyọ̀ ní parẹ́ kó tó dijọ́ tí wọ́n parẹ́ ọ̀já mọ̀ kankan má lérò pé wọ́n tó wọ́n ní kíní kan òpó mú lérò fún kíni tá ń dọ́ọ̀mà kò sẹ́ńtọ́ dọ́ọ̀mà ládùúgbò gan tó ń gbé ká tó pé nílùú ká tó pé láyé ìwọ owó wàá ó ń ga ló kú mẹ́ọ̀ nílé kó mí anybody wọ́n kàn gbẹ́sàárè fún wọn kó àwọn gírígì dáná wọn fi ń di la hawla wala quwwata illa billah ẹ̀dá kan ẹja gbà fọlọ́njẹ̀má ẹja Muhammad sallallahu alayhi wa sallam etí sẹ́kù ti wúlò fún yàrá amali ayé yá yakulu alabdu fa'idati wa maali wa yaqba allahu illa ma arada àwọn ọmọ pariwo pé ah ẹ mẹ́ta àǹfààní mi ó fún mi o ah kò sí tí lè fi báyà dà lórí àǹfààní mi ah dúkìá mi ẹni kọ́ gbọ́dọ̀ bá fi ṣeré kò sí tí ò lè ṣẹlẹ̀ báyìí sẹ́mi sọ láyé nu ṣùgbọ́n lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa nítorí bá fẹ́ ní ọ̀sẹ̀ nítorí tọ́lọ̀ ń fẹ́ ní ọ̀sẹ̀ kọ́lọ̀ ń kí dáadọ́ máa ṣẹ lórí wa àwọn mùsùlùmí tó ti kú ọlọ́run dákun bá ọlọ́run bá kẹ́ wọn bá gẹ̀ wọn ọlọ́run bá ṣekú ní sinmi fún wa gbogbo gbàtà náà bá bẹ láyé ọlọ́run ọba kó ká máa bẹ lórí islam jọ́tọ́ lọ́wọ́ bá gbẹ̀mí wa kọ́lọ́ gbẹ̀mí wa lórí ìmánì kọ́lọ́ ọba kó jẹ́ kó dáa fún wa láyé kó tún dáa fún wa lọ́la kìyàmù kọ́lọ́ ń sebẹ́ kárí àwọn òbí wa tán jẹ́ mùsùlùmí àwọn ètò ti kú àtàwọn ètò ti kú kọ́lọ́ kó sebẹ́ kárí àwọn ọmọ wa kó sebẹ́ kárí àwọn aya wa kó mùsùlùmí níbikíbi tí wọ́n bá wà lókè pẹ̀ àti lábẹ́ ẹlẹ̀ kára ti pé ntọ́lọ́ máa fi gbàdúrà ẹrú tó fi máa ń ṣàánú wọn ní kọ̀kọ̀ àti ní gbangba òun náà ni mi máa ṣe as-salat fún ọ̀gá wa síwájú ẹ̀dá anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá gan táwọn màlẹ́kà rẹ̀ alápọ̀lẹ́ àwọn náà máa ń ṣe as-salat fún anabi muhammad sallallahu alayhi wa sallam fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun.